Ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa. Lórí fídíò wa ti òní, a máa sọ̀rọ̀ nípa fíìmù tí à ń pe àkọlé rẹ̀ ní Abuké. Tẹ́ bá fẹ́ mọ ìgbà tí àkókò tí Abuké apá kejì yóò jáde, ẹ gbìyànjú láti láìkì fídíò kẹ́ tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá. Fíìmù Abuké jẹ́ fíìmù kan tó dùn lọ́pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ òṣèré sì kópa nínú fíìmù yìí. Àwọn òṣèré jàǹkànjàǹkàn bíi Kenny George, Habib, Mide Martins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí wo fíìmù àbùké ẹ gbìyànjú kẹlẹ́ wò nítorí fíìmù yìí kọ́ni lẹ́ẹ̀kọ́ tó pọ̀ ó sì dùn lọ́pọ̀lọpọ̀ orí Òòṣà TV lẹ ti máa wò ẹ gbìyànjú kẹlẹ́ wò fẹ́yìn tẹ́ ẹ ti wò òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ kí lórúkọ òṣèré tẹ nífẹ̀ẹ́ sí ẹ dárúkọ òṣèré náà sí comment section kí ni ìdí kan tàbí méjì tẹ́ ṣe nífẹ̀ẹ́ òṣèré tẹ nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká mọ̀ ní comment section nípa fíìmù náà kí ni ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù yìí àti wípé kí ni ìdí kan tàbí méjì tẹ ṣe nífẹ̀ẹ́ fíìmù yìí, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ẹ̀kọ́ wo lẹ rí kọ́ nínú fíìmù Abuké? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Kí lẹ lérò wípé ó máa ṣẹlẹ̀ ní apá kejì Abuké? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Kí lẹ mọ̀ wípé ó máa ṣẹlẹ̀ ní apá kejì? tá à ń retí lọ́nà nǹkan tẹ́ ẹ bá nírò pé yóò máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ èrò ọkàn yín ní comment section. fún ẹ̀yin tẹ́ ẹ tí wo fíìmù yìí nígbà tẹ́ ẹ bá wò tán ẹ má gbàgbé láti padà wá sórí fídíò yìí kẹ́ wá sọ fún wa ìdí kan tàbí méjì tẹ́ ṣe nífẹ̀ẹ́ àwọn òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí kẹsì má gbàgbé láti sọ fún wa ẹ̀kọ́ kan tàbí méjì tẹ́ nífẹ̀ẹ́ sí nínú fíìmù yìí ǹjẹ́ ẹ sì nífẹ̀ẹ́ sí ibi tí apá kìíní fíìmù yìí parí sí ẹ jẹ́ ká mọ̀ ní comment section. action òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí nínú fíìmù àbùké apá kìíní ẹ jẹ́ ká mọ èrò ọkọ̀ yín nínú comment section. fún ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí channel wa ẹ gbìyànjú láti subscribe kẹ́ ẹ like and comment lórí fídíò wa ẹ má gbàgbé láti tan notification bell yẹn kẹ́ lè jẹ́ ẹni àkọ́kọ́ tó máa rí pákéjì àbùké nígbà tó bá jáde kẹ́ sì tún láǹfààní láti máa rí àwọn fíìmù aládùn táwọn máa mú wá fún yín a ò ní ìrìjò báyìí lọ lórí fídíò wa ti òní ẹ ṣé a ó tún máa rí yín ní next video ó dàbọ̀.